ẹ̀yin èèyàn léèwọ̀ lè ṣe ẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tẹ̀ní bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí wọ́n ní ibi tí wọ́n ti lọ ṣe um, preparation fún láti host gbogbo àwọn tó jẹ́ pé wọ́n máa bá wọn ṣe um, diagnosis hospital èyí tí a sọ fún yín pé. Pe wọ́n fẹ́ open torí wọ́n invite gbogbo àwọn tíìmù wọn sí inú royal mansion wọ́n ní gbogbo wọn jẹun wọ́n nínú wọn dùn wọ́n ní bí uh, Queen Naomi bí wọ́n ṣe fẹ́ bí nìyẹn ẹ mọ̀ gbígbà téèyàn fẹ́ throw up wọ́n ní wọ́n wá sáré lọ sí restroom wọn lọ bì wọ́n ní so ńgbà tí wọ́n padà dé wọ́n ní gbogbo wọn bá ń ṣe yẹ̀yẹ́ pé ah, ah, kábíyèsí ní àbí. Ah, tàdé ní káwọ fẹ́ gbàbúrò ni <laughs> wọ́n ní pé Naomi ní rárá o àwọn ọmọ nǹkan tó ṣàwọn o ìbí kan ń gbà wọ́n ni o ah, wọ́n ní gbogbo àwọn èèyàn bá ní ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ o so before before that time wọ́n ní tadé ní káwọn ń bá ọmọ kan ṣeré nínú palace nígbà tí queen Naomi àti tadé ní káwọn lọ sínú palace tí wọ́n lọ kí kábíyèsí wọ́n ní so wọ́n ní ọmọ yìí wọ́n náà ṣeré wọ́n ní ẹ̀kan náà ẹ mọ̀ pé tadé ní káwọ́ ti ń sọ̀rọ̀ dáadáa wọ́n ló wá lọ bá dáàdì ẹ̀ pé dáàdì òun náà ní ìdàbòrò tó máa máa bá ṣeré <laughs> wọ́n ní kábíyèsí bá wojú Queen Naomi wọ́n ní Queen Naomi náà wojú kábíyèsí wọ́n ní kábíyèsí wa sọ fún yín pé don't worry very soon you will get a baby that you will be playing with lẹ́yìn ẹ̀yàn lé so ká padà sí um, royal mansion invest èyí tí kábíyèsí host gbogbo àwọn team diagnosis hospital èyí tí wọ́n open torí bí a ṣe gbọ́ wọn ní on the fifteen or sixteen ni wọ́n máa ṣí and so wọ́n ní láti kó gbogbo àwọn tí wọ́n wá kí wọn fún oríire nílá tí bàbá wa gbé kalẹ̀ yìí wọ́n ní láti host wọn wọ́n ní Dr Elizabeth àti Queen Naomi ní kábíyèsí fi ṣe the only wife tí ó máa bá wọn darapọ̀ mọ́ tíìmù yẹn wọ́n ní bí a dẹ̀ ṣe gbọ́ wọ́n ní kábíyèsí wọ́n fi Queen Naomi jẹ́ one of the directors ní um, diagnosis hospital so èyí ni àwọn olórí gbọ́ tí wọ́n ní etí wọn ń nà wọ́n ní in fact gan àǹtí wáyé wọ́n ló wá síbẹ̀. Si wọ́n ní bọ̀ wọn jẹ́ kí ó wọlé torí wọ́n ní pé wọ́n lé àwọn tó bá invite nìkan ló lè wọbẹ̀ ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn ṣùgbọ́n kí a tó máa parí gist yẹn jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́ dáa Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣe ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ máa rí à ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè òkè o ọlọ́run elédùnmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa bá gbé e yọ o wọ́n ní ni wọ́n bá dé ó di kẹ̀kẹ̀kẹ̀ níbo wọ́n ní ni àwọn security bá ní rárá o your name is not on the list orúkọ ẹ ò sí nínú ìwé tí wọ́n fún wa wípé o lè wọ bí wọ́n ní àǹtí wa ò find it easy o wọ́n ní àǹtí wa ò find it easy rárá wọ́n ní ìtìjú ni àǹtí wa fi kúrò níbẹ̀ ẹ̀yìn èèyàn lé so kábíyèsí ní Dr. Elizabeth àti Queen Naomi ní kán ní ìyàwó tí ó máa máa bá wọn jẹ́ team pẹ̀lú diagnosis hospital yìí nígbà tá a gbọ́ gist yìí ṣe mọ̀ pé two in one gist ni mo fún yín nítorí pé a ní láti máa sọ kó kúnná ìyẹn nọmba one nọmba two ni pé a ní láti máa sọ gist ká máa mú pélébé pélébé pélébé kó wá pọ̀ tó gist tá a gbọ́ yìí a ní ká wá fi tó yín létí ṣùgbọ́n bí mo ṣe ń sọ fún yín mi ìbá kábíyèsí gbé inú royal mansion náà mi dẹ̀ bá Queen Naomi gbé inú royal mansion ṣùgbọ́n nǹkan tá a gbọ́ la ní ká wá fi tó yín létí àlejò ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o òkè òkè ni ọlá yín á máa lọ. ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o an happy weekend please share this video like and subscribe god bless you.